لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مفعولا أعوذ بالله من الشيطان الرجيم قل أذلك خير عم أنة الخلف التي وعد المستقون كانت لهم جزاء وعصيرا لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مسؤولا ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أقول المسلمين قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم ولكن متعتهم وآباءهم حتى حتى نسوا الذكر وكانوا قوما Adá ọpẹ́ fún Allah Subhanahu wa ta'ala, ọba tí ó tún wò nínú àánú rẹ̀, bó ṣe tó rẹ̀ lọ ọlá lọ́tọ̀ rẹ̀, tí òun ti ń bẹ lọ́wọ́ wa, tí òun ṣe sí wa, tí òun àìṣe tó wa, báwo gbogbo tí ń bẹ lọ́wọ́ wa tó bá fẹ́ fi bá wa lò ó súnmọ́ kí ẹ̀ka kọ́ mẹ́sẹ̀ kò lórí ilẹ̀ ó bẹ̀ súnmọ́ kó jẹ́ wípé tí ó máa kankan ló kú àwa tó ń fàyè pé tá à ń fọwọ́ ara wa fà ní àmọ́ àánú rẹ̀ ìkẹ́ rẹ̀ àforíjì rẹ̀ ó ju gbogbo sí sí wa lọ abẹ mọ́sí bá ṣe ń ṣe ìgbọ́tẹ̀bí wọn ọlọ́run a tún fi ọlá rẹ̀ eléyìí tó gbáyè tó fi ń tọ́jú sámà sílẹ̀ abẹ náà àánú rẹ̀ ọlọ́pọ̀tàlẹ́kọ̀ọ́ àìsàn aládàáyẹn rí ni àbí lápapọ̀ abẹ abẹ́tóbi ìrafẹ́bẹ̀ ìkẹ́ tayótàlì kì a máa mọ́yọ̀ wá kó nú àná rẹ̀ ọlọ́run ilé yìí tó ṣe fún wa yìí a mọ̀ lórí torí máa pa wa ò ká ìyá lè máa bẹ́nu ọlá ayé ní kọ̀kàbalẹ̀ àmọ́ tí ò ní rántí pé ìyẹn máa gbọ́rọ̀ ọlọ́run gbèlè pé yóò wà sọ pé yóò tẹ̀lé ọkọ̀ wa sọ wípé yóò wà yàn láàyò yóò sọ wípé ọ̀rọ̀ ọlọ́run lòun yàn láàyò tó máa bá nínú sẹ̀mí ayé tó tó ọ̀rọ̀ bá dẹ́dà lẹ́yìn bá báyẹ̀ lẹ́jú bọ́ọ̀ bá tẹ̀ yóò tẹ̀ ọ́ kọjá lọ ọlọ́run níbẹ̀ kò wá sínú ẹni tí lè lórí ilẹ̀ tí ò ní lọ́nà kan àbí kejì tó lọ àmọ́ máa ń bá ọlọ́run ọba rẹ̀ mẹjú kò séyìí bẹ́lẹ̀ débi wákàtí kan ìtẹ́jú kan kan bó ṣe wò lè yóò mọ̀gbà ládàáni ó bà kó má kẹ̀kẹ́ kó kà máa wò báyìí ń ka ni àbí ń gbọ́ ni ó wá wà ní àpẹẹrẹ téèyàn bíi mọ́mọ́ yìí pé ọba àbẹ́là nífẹ̀ẹ́ ni torí pé ẹni tọ́mọ ọba aláàbá fẹ́ ẹni tó bá yàn láàyò ní máa jẹ́ iṣẹ́ ìró rọrùn fún láti ṣe ọba tó yàn ní àti láàyò tó fẹ́ wa ní àpara àpẹẹrẹ ìfẹ́ rẹ̀ fún wa kò ní wípé ó jẹ́ ká bọ́ nínú ìdè ṣèitọ́nù tí ìdíkẹ́ ìrora ìrojú àti tẹ̀lé tọ́lọ́run káàbí wọ́n ń ṣe léyìí abẹ̀mọ́sẹ̀lọ́ àpamọ́sẹ̀ ní kàlẹ́jọ́ àbúrúkú wa wá jẹ́ kí ìṣe tí ìdíkẹ́ pọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ayé wa ọ̀la ìlú ládá tó máa ń sọ ẹnu tó bá ń ṣe láì mọ́tò wá o ọ̀la àná gbogbo àwọn ìjọsìn yìí náà tó kó abẹ̀mọ́sẹ̀ ṣiṣẹ́ fún wa gbogbo àwọn tọ́lọ́ atọ́rọ àlékún ìkẹ́ àlékún lẹ́kọ́kọ́ Muhammad ẹni tó lẹ́kọ́ ìlọ́lọ́ ní kó júwe yí pé sínú tá a lè ṣe ráàpìrí ọmọ ọba dẹ́dà wa òun náà ní ká máa ká ọ̀rọ̀ rẹ̀ ká sì máa tẹ̀lé eléyìí ọbẹ̀ ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́pàá ṣe máa lẹ́bọ̀ Muhammad alùbáríkà orí àjẹjẹ tó bá ṣe fún àtàwọn àtàwọn ará ilé rẹ̀ àtàwọn àtàwọn ọmọdọ́mọ rẹ̀ abẹ̀mọ́yàwó náà kó nù kẹ́lẹ̀ ọlọ́run ọlọ́ìkìlẹ̀ àti wá fún ìfàmà àwọn ọjọ́ títí lóore jùlọ ní ìṣẹ̀lẹ̀ ayé ọjọ́ títí lóore jùlọ ní ìṣẹ̀lẹ̀ ayé afdal min ayyami dunya wọ́n ní ọjọ́ kan lóore ọlọ́run ṣe àwọn ènìyàn kò tiẹ̀ yé wa bóòlù tí ní yé ẹ̀dá kí ló lọ sí kò yé o tí nǹkan ìbá yẹn ẹ̀mí olóògbé ti ka Kùránì ọ̀pọ̀ wa ò gbé Kùránì lọ báwọn àfáàn lórí tí àfáà mo ka Kùránì débì ọ̀rọ̀ yóò dé kí ni kò yé ni a sì ní òye wa fọ́ọ̀mù wà lọ́wọ́ wa nígbà tí fáàjì àwọn àfáàgbà àfẹ́sí wà online ǹjẹ́ àti báyẹ̀ kan sọ̀rọ̀ nù wa kò sí àfáàgbà kan tí wọ́n já àgbà fún àfẹ́fẹ́ bá sọ̀rọ̀ online kò ní pẹ́

Afa àṣíbítún annàmá ọ̀làkọ́lá. Ọlọ́run dáwà ádàgbà kádàmà láyé bó ṣe wà, tí ó jẹ́ kó gáìdì wá, oòrùn ó sọ tíra kalẹ̀. Ó mú wá rán àwọn òjíṣẹ́ tí wọ́n pàtìsì ti bẹnu tíra ẹ̀ fún wa. Ẹlọ́pàá tó tónu tí mo ń sọ yìí. Mi ò ó yẹ kí é ti wá ti náà di. A mọ́tẹ̀ gbọ́n kankan mí ìmọ̀ kí ló dé ìtẹ́lẹ̀ àti àní láàrin ọ̀la sọ́tún la àbọ̀ sínú ọjọ́ tó lórí dùnú tẹ̀lé ayé táwọn akẹ́kọ̀ọ́ bá fọ́ wa láti káàkiri àmọ́ tó bá jẹ́ pé January kan fẹ́ wọ̀ ẹ ti rí wọ́n ta àfi kìíní kan ẹ má sùn dáko méjìlá o ẹ má sorí pọ́jọ́ nítorí púpọ̀ ẹ tó lórí làwọn èèyàn sọ fún wa yìí àmọ́ sọ fún wa ni wọ́n sọ fún wa ẹ bá lè tí social media ní on twenty nine of December ẹ ní rí ìkẹ̀kẹ̀ kọjá kí ni o ẹni kan ti ń bọ̀ ó yẹ lórí fóònù wa ká mọ káwọn èèyàn mọ káwọn alẹ́ ti ké ọ̀la mọ́ mi káwọn abiyá pé kí lọ́la yẹn ká ní ọ̀la tọ́lọ̀ bá fẹ́ yóò jẹ́ àkọ́kọ́ nínú oṣù kejìlá ọdún ìjírà 1447 ó jẹ́ àkọ́kọ́ nínú ọjọ́ mẹ́wàá tó lóore jùlọ nífẹ̀ẹ́ ayé wọ́n ní láti first of Muharram títí di Zulhijja eré ìtafẹ́wọ̀ àwọn ọjọ́ olóore jùlọ rẹ̀ ọjọ́ wọ̀ lákọ̀ọ́ ọjọ́ mẹ́wàá táwọn mi ẹ má fi wé January first o kò ṣeé fi wéra wọn kò tiẹ̀ ṣeé fi wéra wọn tó bá jọra wọn làwọn fi wéra wọn. kí ló fa tó tó nù mí? àfọ àwọn àgbẹ̀lẹ́ ọmọ àgbà ṣe ń rọ́bì yọlá wọn kó tẹ̀ tó kéré yẹn ní Al-Qur'an nìyẹn náà. Allah subhanahu wa ta'ala sọ fún Suratul Fajiri nínú Suratul Alẹ́gbẹ́ lọ bá àwọn afọ àwa ni o. Ṣé dákọ̀ ẹ tú Suratul Fajiri fún wa? Wọ́n lọ́ba aláàfọ́fọ́ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Wọ́n ní láti والفجر الله سبحانه وتعالى أقسم بوقت أو أو قرض من أوقات الدنيا ọ̀pọ̀lọpọ̀ àbúra ọ̀pọ̀ àwọn àsìkò ọjọ́ ayé ó ń fi àsìkò àlùfájà rí búra wá ní wọ́n rẹ̀ ní ìyẹn ni fún mo tún búra pẹ̀lú àwọn òru mẹ́wàá tí ń bẹ́nu oṣù zẹ̀rẹ̀ níjà lábẹ́rẹ̀ lọ́la. ọ̀yà kí ọ̀yà olóhùn búra pẹ̀lú àwọn ọjọ́ yẹn ajẹ́kọ́jọ́ rẹ̀ ò ṣe fi ṣeré ọlọ́run abẹ́ o eléyìí tó ń sọ àwọn náà fi lénu àbílérí síwájú rẹ̀ àtó lákògbà wá lẹ́rú ọlọ́run gbogbo ọ̀nà tó máa gbà fi yọnu sẹ́rú láàrin àwọn ọjọ́ ìgbàkùnkà wá sínú ọlọ́run mọ́tò wa ńlá dáwọ́lé àti ìfẹ́ àtàánú ti ń bẹnu àwọn ọjọ́ yìí torí pé ọjọ́ yẹn ọjọ́ tí ò sí tí èèyàn fẹ́ bà lọ́dọ̀ ọba dẹ́dà tí ò ní kọ́ yẹn ni. torí pé àfáwà ibi náà dá sí ọlọ́bì aláwọ̀ ní ọmọ ọlọ́mọ́sọ ayọ́nùsọ àti bàbẹ́ ọlá nẹ́bí kẹfẹ́ lọ́lọ́kún máa ká ó ní mẹ́rin àyíyáàmì ó lè wo nínú àwọn ọjọ́ mélòó mélòó nínú àwọn ọjọ́ àlàámẹ́rin sọ̀rọ̀ iṣẹ́ dáadáa àhábù fi kọ́lọ̀ ni mo fi nífẹ̀ẹ́ sí jùlọ tó tó àwọn ọjọ́ yẹn ìtumọ̀ ẹni pé kò sí kò sọ́jọ́ yẹn ẹ̀yẹ lè ṣe dáadáa kọ́lọ̀ wà ní mo ṣe kí ni mo yọnu sí ẹ àṣọ òru o àṣọ kí ni òru ìtumọ̀ ẹni pé àdé àtòru àtọ̀sán wa ó yẹ ká máa fi ṣiṣẹ́ ni àwọn àtòru àti kí mo pè ọ̀sán ó yẹ ká máa fi ṣiṣẹ́ ni ọlọ́mọ sọ̀rọ̀ wa dágbó lọ́sàn-án ó ti ẹkí ti wá lóorí mi tí mú mi nípa sun ìbẹ̀rù ọlọ́run tó wẹ̀ta ládá àbáwọn tẹ́lẹ̀ bá sùn lálẹ́ tó ti sùn láì láhùnmá àmútú wà tó bá sùn pẹ̀lú orúkọ bá dẹ́dà wọ́n máa kọ́ pé ń ṣèjọsìn kódà tó bá lánìyàn pé fẹ́ sùn níbi ọlọ́run á ah, mo fẹ́ sùn díẹ̀ o màá jí tó bá dásìkò báyìí láti yẹn náà fílà tí ò bá padà jí wọ́n máa kọ́ ládá fún un ó ti jẹ́ tí aláwẹ̀ bá sùn lọ́sàn-án àwẹ̀ wọ́n máa jẹ́ kí ni ó máa kọ̀ ládá fún ó ti yẹ kí tẹ̀lé ayẹwo orí ní ẹ̀ tí mú mi nígbà wá sùn lẹ́ni tó kí ìṣá ìtàn bó wá ti tẹ̀mí sí pé á ah, pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run á ah, àlùfájà yóò ní pẹ́ o jẹ́ rọra sùn díẹ̀ o ṣe rí láàrin àlùfájà rí ìṣá ìrẹsì àlùfájà rí rẹ̀ wọ́n máa kọ́ pé ń dírun bẹ́ẹ̀ni pé gbogbo bàtà bá ti ń retí ìrùn ni wọ́n máa kọ́ pé á kí ni à ń kírun bó ṣe kí tẹ̀lé ayé mú mi lè ṣe rí nu rọ́bà aláàkọ́ fún wa ní pé kún ìmìnà sọ̀lá ti. Màáyáyà ìsẹ̀mí wa wà mẹ́mẹ́ ẹ̀tì, ìmú Òru àtọ̀pá wa, a jẹ́ pé tó máa ń sọ̀rọ̀ òru tó lọ́lá jù, a máa sọ òru mẹ́wàá gbẹ̀yẹ Ramadan, àbí òru tó lóore jù,

ọjọ́ mẹ́wàá tán sọ yẹn mẹ́wàá gbọ̀lẹ̀ hijab ní tí ó fẹ́ sí apá lórí ẹ̀ tó wá dọwọ́ wa àkànwá béèrè pé àwọn apá pé ànábì ìjà júwe fún wa ìkí àkọlọ ọlọ́kùnmá bẹ̀rẹ̀ ká lè rò pé ní kò fi kankan yẹ kó ọba mọ̀ pé wa pé kó wa kí

لذلك دعوني أصدق فيما أخرج في صحيح البخاري أو مسلم عن عبد الله بن مسعود رضي الله عنه أقول عبد الله بن مسعود صحيح مو بيو جيش الله mo ní ìrè òjíṣẹ́ ọlọ́ iṣẹ́ àtọ̀lọ́ náà fún ọlá iṣẹ́ wo ló lọ́lá jù lọ́dọ̀ ọlọ́ ọ̀yà kílẹ̀ ẹgbẹ́ kan sábọ́ tó ṣe fún wa àwọn ìdí àlọ́lẹ̀ ṣe iṣẹ́ wo ló lọ́lá jù lọ́dọ̀ ọba tó dá tó lànà lórí àsọ̀látú ìwà ti ṣe hàn.

torí pé àwẹ̀ gbígbà láwọn ọjọ́ tí ìyàbá tó nínú kíyàn ti súnmọ́ bá bẹ́ẹ̀dá tí ò jáde rẹ̀ làwẹ́ wà ajẹ́pẹ́ ní wọ́n lè jà rẹ̀ kó o ti kí ni gbogbo àwẹ̀ ó ti kí àgbè ọ sọ́dà kọ̀ kí láti sọ́dà kọ̀ ìtọ́rẹ̀ àánú láti máa ha oúnjẹ nínú kí ni o máa wẹ̀ gbogbo àwọn ọlọ́rẹ̀ sábà kàlẹ̀kún dáadáa wọn ìyá wa kan sẹ́ndì owó sí ní kí n sọ fún fún ìtẹ̀mẹ̀ pé kò kí ìbá fún yín nínú rẹ̀ tẹ̀mẹ̀ pé kò sí pé bí akọ láti sọ. tẹ́sí máa ní kí n pín kò lè kárí ojú قل أذلك خير عن جنة الخلد Àdáríkà mọ́rí mẹ́lẹ̀ ìlà tẹ́ni. Àríkà àti àrìjẹ́ máa àrìjẹ́ sí ìwọ̀ ilẹ̀ ìwọ̀ ọmọ ìwọ̀n lè rà jẹ́ àápàá ní ọ̀rọ̀ rẹ̀. àdìgbò ẹja mú kan ní kẹ́lẹ́ dábọ̀ ọmọ ẹ̀dá lórí èdè ọ̀sẹ̀ máa bẹ̀ tọ́ ìfagbára ní láti kákẹ́ tó kúrò ní so àwọn táàbà rí ká mọ̀ bínú tó yẹ ká rí dọ́kọ̀ wàá rẹ̀ mí lọ́wọ́ tá ti ṣú tán máa transfer owó yẹn sí ẹ ọwọ́ àbá mi kàn èmi náà dáwọ̀ ọlọ́pọ̀ mọ́ lọ́hùn قل أذلك خير أم الخلد الذي وعد المتقون اللهم تبع مثل ẹ̀yà bá ṣe aburú sẹ́dà yóò ti sọ fọ́rọ̀ nù pípé lágbájá sàbúrú sí i àbá wá sọ pé lágbájá ṣe dáadáa ó yẹ ká lè sọ́ǹkà fáwọn èèyàn náà ó kà mọ́ ọ̀bí àwọn èèyàn ń ta láì pé àwọn èèyàn sàánú nínú ẹni káwọn èèyàn máa ń sàánú púpọ̀ àwa àfáwòdé òye wà ń bẹ̀ àní fún àtajà fún wọn àṣe nǹkan kan fún wọn àdá nǹkan orú mọ́ wọn lọ́wọ́ àgbọ́sẹ̀ fún wọn ó dẹ̀ fún wa lówó ó tún wá ní àfẹ́mọ́dínú kó kéré wọn gà tó kéré bò ó apàdé yẹn ní ọkọ̀ yóò sanwó ọkọ̀ wa apàdé yẹn yóò ní àfa ẹ̀fẹ́lẹ́ yìí sọdún èyí tẹ́ máa mí ò mọ́ bẹ́ẹ̀ ṣe máa tẹ̀sán rẹ̀ ẹ wá rò pé kí ni mo ṣe fọ́lọ̀ sẹ́ni náà dáa tó báyìí ọ̀ràn mẹ́rin ń dábọ̀ wá lọ́rùn ẹ táwọn èèyàn mà ọ̀ràn náà ń dábọ̀ wá lọ́rùn ló pàtẹ́ mi náà tètè ń káràn yẹn níta ọlọ́run bá mi san wọ́n lẹ́sẹ̀ ilé ẹ̀sán kan lọ́dọ̀ ọ̀hún ìrẹ́pọ̀ máa tẹ̀wé ẹ̀sẹ̀ bá wa sáwọn ẹlẹ́sàn ọlọ́run. Má dá wọn náà lábò ká àwọn o. Ìgbé tí wọ́n ní sílẹ̀ ọlọ́run lára wa táwọn mọ̀ dásàn àwọn ọlọ́run. Ní kọ́rọ̀ àti kàgbà àtẹni tí ń ṣe sí kò ní iná o. Ọlọ́run la hawla wala quwwata illa ìgbà àkàlẹ́kọ̀ lára bàbá náà. Wọ́n wà nù àtúmọ̀ ṣe ìyanu fún yàn. Wọ́n pàdé mi lọ́dún kan. Á mo mọ̀ pé ọ̀la yẹn ni ọlọ́run ni lọ èrò wa àṣìbù alọ̀lá bí mo ṣe rò sọ́gbọ́n àtẹ̀dánù pàtàkì jẹ́bẹ̀ ọlọ́run pàtàkì jẹ́bẹ̀ ọlọ́run báyẹ̀ tó ní ká bá gbé tẹ̀ spirit kú omi bóyá ó lè máa gbọ́ àmọ́ tí máa ń gbọ́ kò lè kà bóyá lè máa gbọ́ ni àbúdá bí pé yóò máa gbọ́ torí wọ́n ti jí wọn kalẹ̀ báyìí pé máa wo ohun tó fọwọ́ ara rẹ̀ ṣe yá ayé ọ̀lẹ́bí na àmì náà يا يا ولتنظر نفس يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد قل مبلغ بكذلو ẹ̀wọ̀ ọlọ́run ohun tó fọwọ́ ara rẹ̀ tì síwájú ẹ máa wò ó wọ́n ti jí wọn lẹ̀ ìjọ tí wọ́n bá jí ni àti ẹ pẹ́pẹ́ pé ó ti yá wọ́n ti bẹ̀rẹ̀ ọmọ wò kíra wo lọ yẹn ṣé dáadáa là máa wò ṣé ibi tó ti ń bá tọmọ làkejì jẹ owó ti sọ ayé lágbájádà ẹ̀dá kan sẹ́yìn ó lè sọ fún àmàlàyà pé ẹ̀dá kan ẹgbẹ́ lọ tún sí àwọn èèyàn tú odidi ẹbí wọ́n tú odidi ẹbí ọ̀fọ̀ ẹ má jẹ́ ń tẹ̀kì táìmù wa torí kọjọ́ ọ̀la yẹn kọjọ́ kan tó tóbi púpọ̀ irú àwọn ọjọ́ ọ̀la yẹn ni mo ní mo pàdé bàbá láti mo ti tẹ́lò báyìí àti kí n tán òun wá pàdé wọn níwájú ilé wọn lọ́nà ilé akínyálé gangan kí iṣẹ́ sì àpàdé bí ọ̀la ìlú ìdẹ tí ìmọ̀sí ti sílẹ̀ lọ́dọ̀ wọn bí èmi lọ́nà afẹ́lẹ́lẹ́ àwọn bàlákọ̀nà afẹ́lẹ́lẹ́ láborí ju orin alùbàtà èmi náà ń padà mo sì kọ́lẹ̀ wọn á padà afá bóò ní dáadáa ni ọ tí rárá lẹ́wà dáadáa láwa ọ ẹkùn pamọ́ ọdún ńlá kó pamọ́ ọlọ́jọ́ bá wa dáadáa ọ ẹ sọ ìṣó kọ lẹ́yìn o tẹ̀mà pé ọlọ́run gbàǹjọ́ náà ó ti mọ̀ nǹkan tí wọ́n sì àtẹ̀yìn náà so ìbéèrè tí wọ́n dùn mí pé a ah, ẹran ọdún yìí ń kọ́ àtàlù kọ́ mọ̀ lọ́wọ́ ọlọ́run ní máa rà á <laughs> ọlọ́run ni ẹni ò kàn ní márùn látọ̀la ni ìlú mẹ́rin sọ́dọ̀ ọlọ́run ni ẹni márùn látọ̀la wọ́n àgbé síwájú ọba rẹ̀rà pé hmm, lẹ́ran tí ń ta o àmá ìká rẹ̀ sí kíni ọ̀ká ìkéyàn wá sí ìrùn fún yẹn tọ́rà mo lẹ́lẹ́rìí jòkó yìí ààrẹ a àbá wà wà wà mo ayọjú sí wọn ọdún náà ààrẹ ń tẹ́lì sọdún ní ọ̀yà láì pàdé ẹ sọ fún irú ohun tẹ́sí nígbẹ̀yẹn ládáwò lọ́ba adẹ́rà lè san wa bá bọ́ sínú àpòyọ́nù ọlọ́run lọ́la àwọn bàbá gbẹ̀ràn láti ọ̀la lọ́la àti ní parímá àní gẹrun àní múrun kò lára wa àní gbé ìkaná àwọn aba ti rà àbáwá bá ti rà ní ìtìlẹ̀ báyìí tó ti àwọn abẹ́rẹ̀ láti máa ṣe dáadáa látọ̀la lọ a máa wọn lásìkò rẹ̀ ní kápá a lè bẹ̀rẹ̀ àwẹ̀ látọ̀la lọ bàbá ní kápá ẹnu wọn bàbá ní kápá káṣíkí ni àṣẹ lórí ẹ̀ torí pé níjọ́ mẹ́jọ pẹ̀lú ìyọ̀dọ̀ ọba abẹ́ta tó tọ́lọ̀ bàbá láàbá ní kápàdé ṣẹ́mọ̀ tí bàjọ́bà ibi ìjọ túnzé àmọ̀rí ti ìyàwó mẹ́lẹ̀ àrọ̀fà báyọ̀ bá lè wá gbáwẹ̀ mẹ́jọ kò tàbí olè kí ni kò lè gbàwẹ̀ àrọ̀fà ilé ìdẹ̀ ìjà mójútó ẹ̀yìn ọdọ́ ẹ̀pọ̀ náà ti ọlọ́run Allahu akbar Allahu akbar la ilaha Allahu akbar Allahu akbar walillahi alhamd èèyàn lè máa wí dáadáa ó là fà wá Abdullahi ọmọ Umar àtòun sàbí àgbà àbú ọ̀rẹ́ àdọ̀rọ̀ àbẹ́nà ọmọ sàkàrà wọ́n ẹ̀jẹ̀ tí lọ ní ọjà na tó ń wọ́n ní ọjà lọ yòkàbìrì náà ti bẹ̀rẹ̀ kìdí rẹ̀ hìmá àwọn máa ṣe aláwọ̀ àwọn ará ọjà ni a ẹ̀yìn mọ̀ ṣe kan ẹ̀mọ̀ ṣe kíni ẹ̀mọ̀ ṣe kan agbọ̀rọ̀ tó já látàzá lè sá ní kàrọ́ ti dá ìkìlá ọmọ jẹ́ àwọn oyè gbogbo ní tí ó máa tutù pẹ̀lú kíni o ìrántí ọ̀nà a lè ṣe a lè ṣe tọrẹ àánú bàbá ṣe látara mà gbogbo tí a máa fi ṣe tọrẹ àánú àmọ́ ẹja bẹ́ẹ̀ látara àwọn ẹbí wa bàbá lágbára ẹja ti ránṣẹ́ sí wọn ẹ bá lè ra ọdún fún yàn ẹ bá lè ra ọdún ẹni tí ó bá lè gbogbo tá a bá lè ṣe dáadáa nàìjíríà fi ṣe kí ni ìgbà fi jí rẹ̀ bẹ̀ síwájú Allah subhanahu wa ta'ala káwá pọ̀ lẹ́ni tí ó máa bẹ ọba àlá ẹ̀dá pọ̀ níbẹ̀ náà àwọn ọjọ́ yìí ẹ̀fẹ́kì tó ń sòrò wọ́n pé ooru ah, ní irun ilé jí o lèkí sí ní kíni àjẹ́bà àwọn ọjọ́ ìgbò pàtàkì من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ọba aláàtúnjú ìwé nù àdúrà tàbí máa ṣe olàpákà fún àwọn ó ní bínú àwọn èèyàn ní dọ́yẹn an yà rọ́bàna àti nàfi dúnìyà hasana wọ́n máa sọ̀rọ̀ nìkan orí ayé nìkan ni ọ̀má láhùn fìlà àkẹ́rọ́tì nínú ọ̀la àmọ́ torí pé wò tọrẹ alẹ́ kìámà ọlọ́run ní fún ọ lálẹ́ kìámà wọ́n ní fàmí ni hàn. Báyìí ọkùnrin ọ̀pẹ̀yà àdìyà ìtúnyà ṣàbẹ̀nà. Wàfí àkírọ̀ ti ṣàbẹ̀nà. Wàfínà àdàbẹ̀nà. Èyí sọ́ba Adẹ́dẹ̀ wá fẹ́ ká wá ṣe. Lọ́ta a masu kai rabba na afi na fitu ne ya hasana wafil akhirati hasanata wa qina azaban nar ó túmọ̀ sí àwọn tó wà lára pa àwọn tó ń kà wá fún lọ́wọ́lọ́wọ́ lè tọrọ àìgbà bìfọ́ àràfà níjọ́ àràfà sábà tó wọ́n pe ní dùwáwù àjàmẹ́ dùwáwù tó ti kí ní incomprehensible dùwà abẹ́ aláàkójọ mẹ́ta gbà ó rọ́bàná Àtìlá fi dúnyà àtàrà wàfílá àkírọ̀tì àgbàlá tàwọn wàkílá àlàáfà nìlá. Ẹjẹ́ bá pàdé ọkùnrin sórí àṣọ̀fọ̀ bọ́ọ̀lù pé ìdí àǹtí lọ, àyà ẹlẹ́kẹrìndínlógún náà. لهم فيها ما يشاءون خالدين nígbà tí Allah subhanahu wa ta'ala tó sọ ìtẹ́wò ìṣẹ̀sán fáwọn ọmọ náà ó láwọn kan wà àlìjánà oníkẹ̀rà làwọn máa bẹ̀rẹ̀ àlìjánà yẹn làhún yóò máa jẹ́ kí wọ́n máa yà ṣááù gbogbo tó máa fẹ́ gbogbo tó máa fẹ́ wọ́n ní wọ́n máa bẹ̀rẹ̀ gbére ìgbàlù yẹn náà máa bẹ̀ pẹ̀lú wọn gbére كان على ربك وعلا مكتولا ọ̀rọ̀ yẹn ni kí wọ́n rí ìgbádùn yẹn wáyé mẹ́sùlùmí ọ̀rọ̀ yẹn tó bá dẹ́ta sọ kọ́kọ́ tí ń bí ní ń sì fún wa wáyé ala rabbik mẹ́sùlùmí fún tí wọ́n lè béèrè pé ọba dẹ́ta kí láti òṣò ṣe fún wa kọ́ba dẹ́ta lẹ̀ fún wa láti sọ pé jẹ́ tí mi lè bàtọ̀ pé wọ́n gbàna wà á ti na máa تخزنا لا تخزنا يوم القيامة إنك لا تخزب الميعاد ẹ̀dàkùn ẹ̀yẹ ìgbà sọ̀rọ̀ èèyàn ẹ̀yẹ ìṣẹ̀lẹ̀ àfẹ́ ẹgbogbo èèyàn ló lè wọlé tọ́yẹ̀ tó mọ́ wá gbà nǹkan ọ̀yà kí lọ ẹ̀kọ̀ fún ọ̀yà kí lọ sí kí lọ wá àjọ kí lọ dá kí lè dà tẹ̀ ẹ́ bà papọ̀ ẹrù wà sí ọlọ́wọ́ rẹ̀ irú rẹ̀ lè wọlé ìwá a jẹ́ wípé àwọn tó bá tẹ́lá mọ́ ń fẹ́ àwọn tó ṣètẹ́ rẹ̀ láyé àwọn náà lọ ní àǹfààní láti lè bí ọba tẹ́lá wọn pé wọ́n kà ná ọlọ́run bá wà o wà á sì ná fún wa àdéhùn tó ṣe fún wa lórí ara àwọn òjíṣẹ́ rẹ̀. Ibù ọba tún ti jọ káàtó dìde, káàpàdé rẹ̀ má dàmà pẹ́lú ẹni tó yẹ̀ pẹ̀lú ìjọ náà. Ìnnẹ́kẹ̀ lára tó nínú ìgbàkà tó ìgbẹ̀ ìrẹ́ ọba lọ́sùn àwọn àtàlà látún sílùkù ní àà ó ti ń yàtà tó ìtò bá ṣe tẹ́rù. Àrẹ́ta ìgbà ní àwọn ọ̀rọ̀ ṣe bá wà ní ìrúsúlá. Ẹ má dáàrò rárá, áyà mi ẹ má dáàrò rárá tí ọba dáta, múkìlì bá wà ní ìrúsúlá, yóò yàtà àdéhùn kó ṣe fáwọn òjíṣẹ́ rẹ̀ ìyẹn ọkàn wá gbọ́dọ̀ sí kí ni gbọ́dọ̀ balẹ̀ títẹ̀ ló fún women ní impression àti ní láǹfààní láti lè ṣe bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ náà ti ṣèfẹ́ ọba dẹ́dà láyé ọlọ́run ìfẹ́ tọba tó ń tẹ́ wa táwa náà ń fẹ́ lápọn tàjà lè tẹ̀lé láyé káfí lé lẹ́nu àti béèrè ọlá ìpín méjì rẹ̀ ọlọ́ láti máa bẹnu ẹni tí ó béèrè tó ń fún. Láàrín àlá yíká wá àdá mi ọ̀gbọ̀n náà. ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم ويقول أأنتم أضللتم عبادي هؤلاء ويوم كذن كاوى كاوى كم بيري كاولون níjọ́ yẹn táwọn kan béèrè ìkẹ́ lọ́dọ̀ ọba dẹ́dà the same ọjọ́ yẹn yẹ́ ọ̀mà níjọ́ yẹn ìyàṣùrùm um, ọlọ́wọ́ wa kó àwọn àkájọ ó yàtọ̀ sáwọn tán béèrè ajẹ́ sáwọn apá kejì run ó bá kó wọn jọ ojú ọmọ. nígbà wọn lè kan àwọn tí wọ́n sin mí yàtọ̀ lẹ́yìn ọlọ́run àti tí wọ́n sìn àìsàn àwọn sìn ọya wọ́n sin ọba àtàlá wọ́n sin jésù ọmọ màríà wọ́n sin ìrùbẹ́irù wọ́n sin màláíkà àbí wọ́n sin àlìjànú ẹwà wọn tàkà kalẹ̀ o ó tún pa ọ̀tá òyìnbó ń sìn o ọmọ wa kó wọn jọ pẹ̀lú àǹkan tí wọ́n ń sìn papọ̀ yóò wá kó wọn papọ̀ kó yá gbogbo yẹn máa bọ̀ àtẹni tí ń sìn àtẹni tí wọ́n ń sìn yẹn máa bọ̀. فيقول أأنتم أذللتم عبادي هؤلاء Ọba akẹ́ta wà dojú ọ̀rọ̀ kọ àwọn táwọn èèyàn sì ń kẹyọ̀ ọlọ́run. A jẹ́ pé kò ní bí àwọn ẹ̀dá mọ́, yóò wá dojú ọ̀rọ̀ kọ àwọn táwọn èèyàn sì tó yàtọ̀ sọ́nà pé àhántún àdìlálítọ́nà أأنت قلت للناس اتخذوني وأمي إلهي من دون الله بارك الله فيكم àìsàn ló táwọn èèyàn máa ń sìn láyé lónìí táàgbọ́dọ̀ jọ wọn láti gbọ́dọ̀ sọ́ra lórí ẹ̀ òun làwọn wá láti èsì lórí ẹ̀ wọ́n gbọ́dọ̀ sọ́ra mọ́ ní èèyàn Oríṣi ọ̀pọ̀ táwọn máa sọ fáwọn èèyàn yìí pé yóò máa sọ fáwọn táwọn èèyàn sìn. Gẹ́gẹ́ bí wọ́n pé ń ta ọmọ Mẹ̀ríàmà, ọba dẹ́gbẹ́ ó pè kalẹ̀. Yóò pè lórí àwọn èèyàn àwọn apá àwọn èèyàn lórí ilẹ̀. Wọ́n kà pé Ùzẹ́ìrù ibi nù lọ́à. Wọ́n ní Ùzẹ́ìrù ọmọ Ọlọ́run Àwọn kan màláìkà ni wọ́n ṣe kí ni wọ́n jẹ́ sìn fún. Màláìkà táwọn èèyàn yìí ó wà yàrá yóò làpá báyìí tí ẹyẹ ẹwà pẹ̀lú ta lójú ètò omi ìyẹ́ lóòótọ́ kálẹ̀ kàtẹ̀sọ fún ní yẹn tẹ́ ẹmọ bí yẹn yẹn kiri ni tẹ́ bí ti yẹ ẹyẹ ni àbí ti yẹ adìẹ tó àmà ọba dẹ́ta wà fún ọjọ́ pé àánsùn àbẹ́ntùmọ̀ ìdájì sẹ́yìn lẹ ti àwọn ẹrú ìlọ́nà ẹgbẹ́ ọ̀táwọn ó sọ Àwọn ń dọ́lù sẹ́yìn, àbáwọn fúnra wọn ni wọ́n tẹ̀ka ọ̀nà ànù fúnra wọn méjì náà ni ó jẹ́ wọ́n kó bá yìí ní àwọn ọ̀dọ́ kó bára wọn so ìbéèrè nìyẹn wọ́n bí wọ́n pé tí wọ́n kó bára wọn àbẹ́yìnlẹ̀ kó bá wọn ajẹ́ wípé kò sí ọba dẹ́gbà dá tí ò ní fẹ́mi ẹ̀ sọ̀rọ̀ tí ó sì ní orojọ́ ń jẹ́ yìí pàtàkì jùlọ táwọn èèyàn sì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ẹja gbèsè tí wọ́n pọ̀ ń jẹ́ yẹn. ọ̀ọ́lù gbọ́dẹ̀ ṣáà rẹ̀. ọ̀ọ́lù èsì tí gbogbo owó pọ̀ torí òjò bẹ́ẹ̀. lọ́pàá èsì tápọ̀ yẹn èsì tó tóbi ni ṣùgbàhánẹ́kà tàníwá ṣùgbàhánẹ́kà mímọ̀ rẹ kúò níbi tí wọ́n sọ rẹ kúò níbi tí ó rò tó lè ṣẹlẹ̀ ni pé ó ga jù ó tóbi jù ó gbẹgbẹ́ jù ká sọ wípé a sì ní ìlẹ́yìn rẹ̀ àìkà àwọn àbáwọn ṣùgbàhánẹ́kà níbo àtúrẹ̀ ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ما كان ما كان لنا ọba adẹ́dàá dá táwọn èèyàn ń sìn tó àwọn èèyàn ní wọn àwọn sọ̀rọ̀ pé máa káàmà yàmùdájì ìlànà àwa fúnra wa wọn ò bí wa tá a tó bẹ̀ á tó bẹ̀. àwọn ìyá. àwa wá òṣè lọ́dọ̀ ẹlòmíì kámẹ́lòmíì lálára sẹ́jẹ̀yìn rẹ̀ wọn ò á tó bẹ̀. ọ̀ya àwọn fúnra wọn náà ń bọ́ bá bọ́sẹ̀ yìí ṣé àwọn gan àwọn ò bẹ́ẹ̀ káwọn wá sọ káwọn gbàǹjà àwọn gbogbo àwọn wá lágbára kan àwọn wá ń wá àràn ṣe ní ìyàtọ̀ sọ́dọ̀ rẹ kò tó báwọn àwọn ètò káwọn òṣèré. wọ́n káàrọ̀ wọ́n lè gùn wọ́n lẹ́mí o, kọ́bà bí wọ́n o, ayọ̀ màtáàtà ọ̀hún ogbádùn màtáàtà ọ̀hún ó wọn ogun wá àbá àhún àtàwọn bàbá bàbá wọn tí wọ́n mọ́ sí ṣe adẹ́gbẹ̀ẹ́ bẹ̀rẹ̀ lórí wọn Àtà wọ́n kò débi pé dípò lẹ́mì wọn kó yá Wàkàrùn-ún ọ̀rùn-ún búra fún ara wọn tẹ́lẹ̀ lọ́jẹ́ ìbákà tí ò sórí lára wọn. Àwọn níwé iṣẹ́ ní ire, wọ́n bá jẹ́ ní ire kò yẹ kí wọ́n lè gbàgbé. Ó fẹ́ ká dàpadà, ẹjẹ́ ká kún wò, a bá lè rẹ̀ lágbára, ẹ̀wọ̀n ògbé agbára yẹn fásitì wò. Báwo ló ẹ̀ wa tó bá ti

ẹni pọ̀tì. Gbogbo omi tí wọ́n ti ń jọba aládé nílẹ̀ Yorùbá ọmọ ọ̀ràn yìí ni wá Ó fi wá dé ọlá lọ mí ọlọ́fàjẹ́dá. Sò nígbà tó ń fẹ́ wọ́n tẹ̀lé pẹ̀lú ọmọ ogun ọmọ ọba ni. Ẹ wá wo wọ́n yẹn ah, ó ṣe máa yẹn bọ̀ pẹ̀lú gbogbo yẹn pẹ̀lú ọmọ ogun ó ń lọ sẹ́ẹ̀mọ̀ pé tí ìyá jẹ́ pé ogun kápá àti bẹ́rìbẹ́rí òun ló wọ́n dúró alájẹ́bà alájẹ́bà ni àlá ọmọ òdùdú adé làwọn ará jẹ́bà fi ń kílèmù kọ́là lọ́rí tí ẹwà ò tí ò bá láwọn ò àwọn làwọn ń pàṣẹ lórí àlá omi yẹn àlá ìjọba tí wọ́n bá pààlà sí gbogbo wọn pátápátá àlá ọmọ Yorùbá ni tí mo fẹ́ lò pẹ̀lú tẹ̀yẹ ni pé ẹwọ báwọn èèyàn ṣe lágbára tó wọ́n tẹ̀ tó tó lẹ̀ àwọn wá dà lónìí ìgbà lọ́nu àwọn dà lónìí lágbára wọ́n ṣe ma wọ́n ṣe tó mi bẹ́ẹ̀ kódà bá ṣe rò pé wọ́n ò ṣe kí ni wọ́n mọ ọlọ́run tó ajẹ́bí ká sọ pé tí wọ́n ń sìn kà yẹn tó bá bí táàbù kó bá lágbára ni wọ́n yẹ kí nǹkan yẹn wọ́n ṣe kí ni wípé ah, àwọn alájẹ́wọ́ tẹ̀lé yóò kí ní kan kẹ́ǹkan gbogbo bí tí wọ́n ti tẹ̀lẹ̀ pátápátá kò sí ní sáàtì kọjá máa lò ń sìn wọ́n ní ẹ akọ́kọ́ dúró ní gbòòrò tù nígbà wá dé gbòòrò tù ó tó di ká kú òfẹ́ àwa lọ padà kò fàárí sí gbogbo bí ká dúró pátápátá ní ìjẹ̀kí ló mú wọn kú òfẹ́ ó ti tó mú wọn kú òfẹ́ torí pé agbára gbogbo ọ̀tún àtòsí sí parí ṣe gbogbo atáwòyàn tẹ̀lá lágbára lánàá àwọn èèyàn bẹ̀rù àwọn àkàrẹ́ ni pé wọ́n bẹ̀rù wọn báyọ̀ tó bẹ̀rù ọlọ́run lónìí ni pé ẹmẹ́jẹ̀ aláàfin gbọ́ o ẹmẹ́jẹ̀ olúkòso gbọ́ o ẹmẹ́jẹ̀ kìíní gbogbo tó wá ní kọ́mẹ́jẹ̀ ó gbọ́ o wà á dẹ́kìíní wà á ẹ̀sìtì ma wà á ẹ̀sìtì ma torí pé ọba tí mo ẹ̀sìtì agbára rẹ̀ tí wọ́n yí lóye lórí ẹ̀ tí wọ́n yí kọ̀ọ̀tún rẹ̀ ó Allah subhanahu wa ẹ wá sọ fún mi ìgbẹ́yìn kálẹ̀ control ká wá sọ pé láti Arabian Peninsula ǹjẹ́ ànábì wá sílẹ̀ Yorùbá ẹ̀rẹ̀ kílíà gbogbo àlámọ̀ rí àbí òkílà rẹ̀ ni ó kílíà gbogbo àlámọ̀ rí ẹ ó wá di ibi táwọn èèyàn ti rò pé agbára kan ní agbára Islam láìjà láìṣèká láìṣàwò ó bẹ̀rẹ̀ pé kí ni ó ń kàn tó lẹ̀ a jẹ́ pé ìjọ yẹn tọ́lọ́ ọba adẹ́dàbá gbé àwọn táwọn èèyàn sì fẹ́ yọ ọlọ́run tó bá gbé wọn nílé àwọn ìfẹ́ ilẹ̀ tàwọn èèyàn lọ́nà ohun tí wọ́n sọ ní sí rárá o قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء. Ẹ mẹ́ta kápá ìgbé, mo táwọn èèyàn máa ń rò ní pé àbọ́lọ̀ ò mọ sí ìṣẹ̀lẹ̀, ó mọ bí ìṣẹ̀lẹ̀, ó sì jẹ́ ká máa tẹ̀lé lásìkò kan ó tó mọ ìṣẹ̀lẹ̀ ni. Ìtumọ̀ ẹni pé lásìkò táwọn sọ yẹn náà táwọn ò tí ì dé ó fún àwọn èèyàn lágbára pé ẹ máa ló lọ pẹ́sì máa wò wá. Ìgbà àwọn èèyàn wọ́n pẹ́ àà wọ́n ṣe ṣe ó sáwọn èèyàn báwọn èèyàn dà tí ò bọ́ wọn lẹ́rán fún bọ́lá òní. Ó wọ́n lẹ́rán màdó ìbọ̀ wọn lẹ́rán fún. Níjọ́ tó bọ̀ láyẹ̀ lọ́wọ́ rẹ̀ tó ló kọ́ ló dá dúró. Lọ́pọ̀ ẹ̀ bá ti bọ́lá lọ́wọ́ fọ́rọ̀ bó ti gbà lọ́wọ́ àwọn èèyàn nu. lórí bí mo ṣe fẹ́ àti àsìkò tí mo fẹ́ ìjọ túnmọ̀ yìí pé wọn ò lẹ́lò mí ìfẹ́ náà wá rí fún tí ò jẹ́ pọ́ máa dẹ́nà fẹ́ kí wọ́n lò láti sọ pé máa jẹ́ àdáyẹ̀ mọ́ ìlànà kò tọ́ fáwa á nà tẹ̀kí káwá láwà rárá ṣe lọ́gbò mí yàtọ̀ sọ́dọ̀ rẹ̀ kò yẹlẹ̀. wà á kí n má tààtàhùn wà àbá ahùn àtà lásùn sí kan wà dáánú ọ̀hún wọn. bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ ọba kan alágbára kan ṣe gùn lẹ́mìí tó láyé àwọn yóò fi ṣégbé lágbájá lè kúrò láyé. ètì gùn lẹ́mìí wa báwo ẹ̀sẹ̀ nífẹ̀ ẹ̀rọ ti wa ṣùgbọ́n ṣe rí nìyẹn ìlú ayé kò túmọ̀ ní pé àwa là ń jẹ́ lágbára àbáwa là ń jẹ́ aláṣẹ àbá lè pàṣẹ àbáwọn èèyàn tán ẹ̀dá kan ló lẹ́tọ̀ọ́ káwọn èèyàn ọjọ́ ti fòkò sí. Inna nahnu narithul arda wa wa ilayna Ọdún wo láá padà sí, tàbá wá padà lọ sí Rúkẹ́ ìṣúwọ́tò lè máa yíra. A rí pé the same allegation yìí, lọ́pàá dẹ́dà tró, the same challenge yìí, lọ́wọ́ ọ̀pá dẹ́dà náà ó tró, ìdàgbàsókò yóò tró rẹ̀, sáà nẹ́bí o, ànẹ́bí yìí sá. وإذ قال عيسى بن مريم وإذ قال الله يا عيسى قال الله يا عيسى بن مريم أأنت قلت ما تتخذوني أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله àwọn akẹ́jẹ́ mùsùlùmí lónìí àtẹ́lọ́lá náà mọ́kàjá máa rí mẹ́lá sí mùsùlùmí gbogbo dọ́kàbà pàdé ọlọ́ọ̀bá dẹ́dà káwá ní kàgbó òdodo ọlá ìtẹ́lẹ́jì ọlọ́ àwálòpọ̀lọ̀ kíláàsì Téèyàn bá pa aláró, àbópàtẹ́tì rẹ̀ sí nìkan, àwa ní ìrẹ́ ká kéèkì lórí ẹ̀. Ká bá wọn gbà wípé Jésù ọmọ ọlọ́run ni, àbí Jésù ọlọ́run ni. Lókẹ̀lẹ̀ sọ fún wa pé wọ́n wọ́n gbà kéfè rí, ọ̀nà sọ́ra tí wọ́n gbà wọn dúró sí àti àlẹ́yìn ìsá, tí wọ́n gbà wọn dúró lórí ẹ̀sìn ni pé ṣé ìrẹ àti màmá rẹ lẹ́ni tí wọ́n mú yín lọ́lọ́run ní ìyàtọ̀ sóhun ọlọ́run. Àwa ni ìrẹ ká bọ́ sínú ẹni tó fi lọ dáhùn

àyàfi tábàtàrí pé àwọn ń sin ọba tó bá kámà àtìmù àtìlẹ̀ láàmàgbà kọ́rọ̀ tó láti gíní àti àti lọ́nkà náà ọlọ́run ló máa ẹni tí ó ló mẹ́rú rẹ̀ ọlọ́run ló mẹ́ni tí ń sìn rárá o èmi mẹ́ni tí mò ń sìn tí ò bá mẹ́ni tó ń sìn ẹni tẹ́mi sìn ní kí ni àwùwọ́ màmá ẹkúnlẹ̀ ẹ̀yin náà sá máa sàmí kò sí jàǹbí látàdúrà sàmí ìjáwà ń bẹ̀ o pé wọ́n pe tí ó ṣe jẹ́jọ́ wájú ọlọ́run níbo ọdún tì ọlọ́run ní jẹ́kọ̀ọ́jú ó mú wa láti sọ pé bẹ́ẹ̀ ni jíjẹ mímú kù sí. ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ yé wa tí ò bá yé wa dáadáa bó láti fi yé àwọn ọmọ àwọn tó yẹ ká máa káànú tí wọ́n fẹ́ máa káànú wa. náà ó dẹ̀ ṣe fún yín mọ́mì kẹ́dẹ̀ gba ọlọ́run àti ẹwà lóbi kẹ́dẹ̀ gba Jésù ní kíni olú àti olùgbàláyé ẹwà lóbi sọ́rọ̀ àwọn ọlọ́pàá yé ẹ̀fàyè yìí fún kí ni àrárá o tó yẹ kí ni ọ̀rẹ́ gbogbo nǹkan ló lè bá mi sọ má bà sọ yẹn ìjọba tó ń gbé kù ẹ̀ka pé dàrí wa ló lè fi kún torí pé ẹni kọ́ ní ìfàyè mi fún ogún ìfàyè rẹ̀ fẹ́ gbé kékeré kódà. mo ti ṣe sọ̀rọ̀ màrí àlóòsọ̀ làwọn náà sọ yẹn. sọlá

kò yẹ kó lébi ní torí pé ó mọ̀ nípa ọ̀rọ̀ yẹn ń kó tòkúlì tòhú á sọ pé mo wí bẹ́ẹ̀ ẹni tí ó kọ́kọ́ mà pé mo wí bẹ́ẹ̀ rẹ ni. تعلم ما في نفسي ولا أعلم ما في نفسي. Ó wá fẹ́ mẹ́rin pé ọlọ́run ń kó tòkúlì tòhú àkọ́jà àlámù máa fi nà sí èyí tí ìtí ìsọ́jáde fi ń bẹnu ọkàn mi ọdún kí ni ọmọ ọ̀yá ìtumọ̀ ẹni pé òwúrò òwúrúyẹ lórí mo lórí ọkàn mi káfíńtì fún àwọn wí ń kó tukú tu fàkọ́dà àlùmùtà láti fún wọn wí bẹ́ẹ̀ tó ti bọ̀ kájú mi àìlọ́mù máa fi ilẹ̀ sí ọmọ tí ń bẹ lẹ́nu mi kí n tó wí. Wọ́n á lẹ́mú máa ń bí ìyá. Èmi tí mo rí mo ọba adẹ́gbà ó lọ́la àbí tó padà sí ní ìsinmi ò Gbogbo mi tó pamọ́, tó padà tó mo sọ bẹ́ẹ̀, ṣé Àwọn olùmọ̀ ní, a rí ha, ó lè wá jáde sọ̀rọ̀ pé lóòtọ́ ló ma ìròyìn nílò ròyìn lóòtọ́ àmọ́ ìrìnlẹ́ tó lè bára bí wọn pé lóòtọ́ ló sọ pé mo lágbára jù ẹ lọ ọ̀rọ̀ pé mo mà ẹ̀sọ́ tó wù àbó rí ọ̀pá adábọ̀ tó tó bí nìyẹn ó wù ẹ̀kọ́ àtọ́kọ́ máa kúlì tù làwọn ó ṣe kí ni àní ìsọ bẹ́ẹ̀ wọ́n bá ní mo wá sọ nígbà tí wọ́n mọ̀ pé mo ìsọ bẹ́ẹ̀ náà bá sọ pé mo sọ bẹ́ẹ̀ èmi wọ́n fẹnu ara mi sọ bọ́ látẹnu rẹ̀ báyìí Máa kúrú tò láhún, èmi ò tẹ́kí ní ìsọ bẹ́. Ìlànà àwọn òtàní bí i àríkòdò wọ́n àwọn bí ọ̀rọ̀ tẹ́kọ̀ọ́. Ó tí mo bẹ̀ sọ fún wọn jẹ́ tuntun wípé yá bẹ́ẹ̀ ló rán dàbí bẹ́ẹ̀ kọ́. Ẹ máa wo ànábì ọlọ́run. Ìyẹn ni mò ń sọ. Ó tí mo bẹ̀ sọ fún wọn ni pé àmì ìgbòdò wọ́n á rọ́bí ọ̀rọ̀ tẹ́kọ̀ọ́. Ó tí mo sọ fún wọn ni pé ẹ máa sin ọlọ́run mi kó dá mi kí ń rè mí kí ń tọ́jú mi lágbára sọ́mà tilẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ bùkún òsì ló kẹ́yìn náà o. وكنت عليهم شهيدا ما دمت فيهم وكنت عليهم wọn bá tí mo sọ ìrẹ́ ọkọ̀ ọ̀dá mi ẹnu wọn bá táìmù tí mo fi wà láàrin wọn ni mo fi màmá tí mo sọ fún ọ mo wí fún wọn láàrin táìmù tí mo fẹ́ kí ni tí mo wà. Àmọ́ o. Fọ̀lẹ́mẹ́ tọwọ́ fàídẹ́ ní ohun tẹ́ àrùnkà ọ̀rọ̀ sí ilẹ̀ àríyìn. Àmọ́ nígbà tí ó ká ní tó gbé mi lọ sọ́nà, ó ń kà á ń kàrọ̀ pé fi mí nìyí. Ilẹ̀ ló mójú tó wọn, ilé ò sí mẹ́mọ́. Ilé ò sí rẹ̀ yìí, ilẹ̀ ló mójú tọ́rọ̀ wọn èmi pọ̀. وأنت على كل شيء شهيد وأنت كل شيء الله سبحانه وتعالى على كل شيء شهيد you wicked everything كتير كتير سجورة أجل فلاديس كتير جوابة فلا نبوا محمد لا أقول هذا صحيح أن رسول الله صلى الله عليه وسلم قال في عبيس أن أنه قال إن الله فرض عليكم الحج فحجوا

ma àmọ̀tò má bá òtùkù fún tí mo bá ti yẹn ṣe tí bá ti pa ní láti ẹ̀sìn kí rẹ̀ lẹ̀. wà má àmọ̀tùkù bì fún tí mo bá ní kí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bá ti lágbára ẹ̀ṣẹ̀ bá ní ẹ̀mẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ náà sí. fàyìn náà máa kálákà lẹ́bí iná mi ń kọ̀bí gùn fún tó kó àrùn láti ìmọ̀ àlàǹdìyà yìí wọ́n máa ta àwọn ànábì wọn wọ́n máa ń wọn lẹ́nu wọ́n máa ń lọ́ wọ́n máa ń lọ́ wọn ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o tó ti yé ọba lè kí ni ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o tó ti yé adájú sọ́lọ́ máa wà ní wẹ̀sánlá ó wá ní ọba adájáwó sọ ọ̀rọ̀ ànábì àwọn àyè ńlá mi ni wọ́n sì ti bọ́ ọmọ kí ni àlìjánà rẹ̀. máa hádà fún mẹ́bàlì ó mọ ìtàkìlẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí ànábì yìí sábà òsè mọ́ tẹ́tẹ́ kíni kan ṣe lẹ́yìn rẹ̀ ìtumọ̀ ẹ̀rọ trinity not from far or from distance àìgbà tó súnmọ́ ni àbójìnà kò mọ ìkẹta ìgbà rẹ̀ kò mọ anything kò sẹ́kọ̀ọ́ lẹ̀ a written document ó ti yé pé ẹgbẹ̀ mímí báyìí báyìí kò mọ kankan pẹ̀ kò وأنت على كل شيء شهيد قالوا نعم فقد كذبوكم بما تقولون فلا تستطيعون صدقا ولا نصرا هذا لو أن تجوك وين أكبر في نصرة فقال قل فقد كذبوكم سيكري فما تنسين نتنكو إلى رأيك wọ́n ti ń pè lẹ́rọ gbàdébí yìí tó ti pe àwọn èèyàn lẹ́rọ àdábì yìí tó jẹ́ lè jù bẹ́ẹ̀ lọ òun ní pè wọ́n rọ́ lójú àlè kìámà òun pè wọ́n rọ́ lójú ayé látó kúrò láyé làdábì yìí tó ti wá dé bọ́ǹkẹ̀ inú tó fà tí fi ń padà bọ̀ nìyẹn òun kó tó kúrò láyé ni ó wà dé bọ́ǹkì yẹn pé ara o èmi ò sọ bẹ́ẹ̀ fún yín o ibi ẹ bá ti rọ́mọ ọlọ́run ẹ máa wá kiri o òun bọ̀ láyé iṣẹ́ tá a gbọ́dọ̀ pàtó ń bọ̀ wá ṣe nìyẹn àmọ́ àwọn eléyìí ìgbàlẹ̀ kìí ọ bụ ọba dada ní pàpàdíkì ìdàbù kún wọ́n ti pè é lọ́wọ́ kìí náà dàkúrú pẹ̀lú lẹ́yìn ń sọ lọ́wọ́ àti bẹ́ẹ̀ padà tún máa sọ Fàmà ní kàkà àti yìí ìlú sí o. wàhálà náà sọ̀rọ̀ kọ́lá àwọn olè mú èrè kẹta wọn bá ìdílé tó wọ́n sára sí ìkọ̀ fún yín. Naam. Wàhálà yọ̀gbìn mi kò mú ewu àdáàbà tàbí ọ. Wàhálà yọ̀gbìn mi kọ̀ ẹ wá lọ mọ̀ dájú lónìí. Gbogbo ẹni bá tàbòsí kan, àbòsí bẹ̀yẹn gbẹ̀yìn ọlọ́run nínú yín áìdá àwọn tẹ́ǹtẹ́ àgbẹ̀yìn àbálẹ̀jọ̀ lónìí kan. Nùdíkìrù àdáàbà ìyà tó tóbi ní ọ̀tọ̀ owó ìjọ alìkè àmà ò àzáàbà ìkẹ̀bí ẹ̀mọ̀ títà ti mọ̀ yí pé kásẹ̀bọ ìyà ńlá ni torí tẹ́tẹ̀ ńlá ni ẹ̀sẹ̀ ńlá ló mọ̀ jẹ́ òbí ìsáàbù ìyà ńlá ọlọ́run àtókèrè àtòjú omi mọ́ta ti kẹta nú ẹ̀wọ̀n náà وما إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أبصرون وكان ربك بصيرا الله سبحانه وتعالى قل وما أرسلنا قبلك أقدا ọmọ tó ní kú láti ṣe nàìjíríà lọ́rọ̀ tó ti sọ tẹ́lẹ̀ wá di kíni wá dàgbà nígbà tí wọ́n ń sọ̀rọ̀ àti kàyẹ́ jẹjọ ṣé kọ́lù máa lè ha dà rọ̀ṣùl kí ni mú òjíṣẹ́ ìyá kúlù kọ́àm tó ṣe kíni tó ń jẹun ọ̀yá ń ṣe ìpìlẹ̀ àtúrà kọ́kà òun náà ṣe kára kọ́kà ọba dàdà wá tẹ̀tẹ̀ fẹ́ dé bùkì ọ̀rọ̀ yẹn wà ní táwọn ẹ̀rí tó ìrírí òjíṣẹ́ ọlọ́run pàtàlẹ̀ láàmú o mọ́jọ orúkọ ọkàn ọlẹ́mí o kódà nǹkan sọ kìí ṣe rẹ̀ kọ́là kọ́kọ́ ààrùn òjíṣẹ́ kan ṣáájú rẹ̀ before you ìlà mínà mùsàlì nínú àwọn táàkì kìí ṣe wọ́n bá rí àmẹ́bí mùsàl àwọn tó jòjìṣẹ́ kẹjọ kò sínú àṣẹ ilé èrò pé wọ́n jòjìṣẹ́ ọba dẹ́dà tó ti àwọn tó jòjìṣẹ́ yẹn gbogbo wọn tẹ́ẹ̀bá mú nǹkan wọn ó ti yé ọ̀pẹ́ mẹ́fà ó lé gíní ó lẹ́bà jì wọ́n ti pọ̀ sílẹ̀ 124,000 wọn 124,000 ó ní gbogbo wọ́n bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn kò sẹ́yà àyínú wọn láwọn bá nímọ̀ nípa wọn gbogbo wọn pátápátá. ilẹ̀ إنهم ليأكلون الطعام kò lè mà, kò èèyàn bí ti ẹni wọ́n ṣe èèyàn tí wọ́n ṣe lọ́pàá tó jẹ́ pé láyá kùlú nà tọ̀há wọ́n ò ṣe wọ́n ò yẹ̀ wọ́n ògbò lẹ́ni tí ń ṣe kíni wọ́n ṣe kíni wọ́n jẹun ẹ́hán wọ́n máa wá jíjẹ múmu wọ́n ṣe ń jẹun tí wọ́n mú bẹ́ẹ̀ ni wọ́n wá jíjẹ múmu káàkiri وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ Allah subhanahu wa ta'ala ó lè lè ṣe ọlọ́m, pàkà mọ́mà pàpàkà ládánwò ìjápàkà rẹ̀. Ìyẹn ni pé gbogbo stress kọrí tó fún ọ̀yẹ́ o, mọ́jọ pẹ̀ lójijì o, jàálá bábà kún lè máa bí ń Ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn mọ̀ yìí pé kí ẹ bá rò pé o fẹ́ sábùbì sí náà kan bẹ́ẹ̀ lọ. Ẹ̀rọ ń kọ́ni sí náà kẹ́ni. Ó kọ́ wa ní ayé yìí, wàjà ńlá báàbò kún lè báàbò fitna. Èyí lẹ́ ṣe sùúrù, ẹ máa ṣàfàm àtẹ̀mára torí pé apá kan yóò ní dápá kan ó ṣe kí ni kó bá yé rọrùn. Kí wá lórí ṣáṣe? Àtẹ̀sùn ìrú. Àtẹ̀sùn ìrú. Ṣé sùúrù àbẹ́ẹ̀ ọ̀yà bọ́ọ̀lù yóò ṣe ní ṣe sùúrù mi yìí ìtumọ̀ ẹni pé tó bá kára rẹ̀ ń sùúrù tó bá tẹ́yàn sùúrù kí ni wọ́n ṣe wọ́n tọ́ sùúrù dàánú alábùkún mi bá mi fèsìlà àwọn ọ̀kan ò ní gbà ìtumọ̀ ẹni pé báwọn kan bá ti ń fà kó bá wọn kan fà sókè làkọ́jọ́ kí ni. àwọn àrùkà irú àwọn làǹbá dáyé ìtòrí ọgbọ́n epo tí ò wọ́n àwọn kan náà ẹ̀jẹ̀ kí ni wọ́n lè gbó lé

أو بأحد من خلقك منك وحدك لا شريك لك ولك الحمد ولك الشكر اللهم يا حي يا قيوم برحمتك نستجيك الإسلام يا حي يا قيوم برحمتك نستجيك الإسلام يا حي يا قيوم برحمتك نستجيب الإسلام اللهم مطرنا اللهم مطرنا اللهم مطرنا ولا حول ولا قوة إلا بالله لا bá kán síyàn láà لا bá pààyàn لا تنسينا لا kéèyàn kọ̀ọ̀blé rárá pé òjò ṣe kí ni kò pa mí ẹ̀láfẹ̀ẹ́jọ́ pa mí lẹ́yìn tó bá wà ní àtúbà pa mí tàwọn máa rìn lọ́nà rẹ̀ ni láti bẹ́ẹ̀ ni láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta láti ń bá fẹ́ra so bí ẹ̀ bẹ́ẹ̀ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lákòójó dúnlẹ̀ o àwọn fi báríkà sí fún wa wájéwu rẹ̀ ó pọ̀ ọlọ́run rẹ̀ ọlọ́run tí a bá wọ àyà tí mo kà fún wa a yìí pé káńkà lọ́wọ́ yìí gbogbo ẹni láti ló ń fẹ́ fìtí náà lọ́kùnrin ẹni kọ́ mọ́tẹ́ mọ́tẹ́ gbogbo obìnrin tó bá ti ní ẹni orí pàpọ́kùnrin kọ́ mọ́tẹ́ ní ẹgbẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ pàtẹ fún mi kọ́ mọ́tẹ́ kí ni ogun ayé nìyẹn so èyí tó bá fà èyí tó bá náwọ́ gan ogun wọn lọ́mọ lò Àtẹ́sùrù wọn. Ìyẹn ni pé tó bá ti lè ṣe sùúrù, ṣé tó wọ̀ ọ́ màá dáyé rẹ̀ gbé lọ ni. Má ṣe sùúrù. Àtẹ̀mọ́ra láyé gbà, àtẹ́sùrù wọn. Àtẹ́sùrù kò sọ pé sáàtẹ̀ ìyẹn ni pé ẹ ṣe sùúrù. Àtẹ́sùrù wọn. Ẹwà ni àwọn olórí yóò, àwọn olórí yóò bá wọn kọ́ wá jẹ ẹ̀mọ́ ìṣesùúrù, ẹ̀yẹ mẹ́wọ́ kó bẹ̀, ẹwà wọn tí wọ́n kàpò. ẹ àwọn tí ó gbàpò ajẹ́pẹ́ kọ́lọ̀ bá kọ mẹ́rin kí ni kó máa bẹ̀ ọlọ́run mi ní sùúrù tí kí o gbogbo kò tẹ́ni lọ́rùn ọba ti táyà ìsọ̀fún àti kò sọ́mà tó dà ní ìgbà kò tẹ́ni lọ́rùn láyé tó fẹ́ dá sí rẹ ọlọ́ọ̀rí tó rẹ lọ. lẹ́pọ̀ tó tẹ́gí ní ọdún láńlọ́dún rẹ̀ lọ. Kọ́dà ah, kí ti wá padà sọ́dọ̀ láńlọ́dún nìkan. Ìyẹ́dá fọ́ọ̀nì ẹ̀ tí máa fọ́ lé tí wọ́n tún máa di tẹ́nàtì. Àwọn ìyẹn di tẹ́nàtì nígbà tí wọ́n lé kí ni kú aládé. Wọ́n sì fi lélẹ̀lẹ̀. Wàhálà ni. Ìyẹn kan sọ fún mi nítorí pé nígbà òun, ó ti wo sòsùn, ó sì ju títà àti sọ́bẹ̀ òun, ó sì lu fẹ́ǹsì òun lẹ́yìn oníkómi máa kánú ọgbà òun. Ó ní àfẹ́ ìdápẹ́kẹ́ láti, mo ní ọ̀ ọ̀nà ọ̀pẹ́ àwọn láńlọ́ọ̀dù association wọ́n láwọn ní dá sí lókò tó kù ó ní pé òun sọ fún aláàjì aláàjì ní à lágbàjá wà láàyè òun ìbá sọ̀rọ̀ ṣẹ́lọ́ ṣe ó ti lu fẹ́ǹsì ohun gbogbo nínú ọgbà rẹ̀ ọ̀dọ̀ òun ní ó nígbà tó tún wá ṣe ṣe títà ìkíkọ́ fi ń pọnmi ó ló sì ó lẹ́yà láìsàbẹ́ pọnmi tó ní pọ́ǹsọ pé tẹ́lá fẹ́ pọn mi ó náà ti gbé plọ́mbà wálé wọ́n ti ní plọ́mbà oya lórí látòkè wọ́n ti pàwọ́nú lé wọn àtàtí kí ni àti tí wọ́n àti ra pọ̀ ṣẹ́lá kó ń pọ̀ àtẹ́sìrú àtẹ́sìrú èyí ọmọ ẹgbẹ́ lọ ọ̀rọ̀ ìdákùn ẹ̀rọ ni àá ah, lọ́bí mi mọ́ ọ́ lé kí ni ẹ̀rí yọ̀ ó yẹ kó máa dúró wọ́n tẹ́lì kẹ̀lẹ́ bí ọmọ ọdínmọ̀ káàrùn bá yà wèrè mọ́ ọlọ́wọ́ ni wọ́n máa bá yí náà ni àbí láti wèrè léèyàn kí léde kí wọ́n bá yí ni sami láti látẹ̀ mara ó lọ́ba dáadáa sọ fún wa pé wàjà aná bá lò fún nígbà èyí bó ti wá ń fọ àbí pé àárín tí ó máa gbé wa ní èmi òkè díẹ̀díẹ̀ láàrin àtàdíjọ ń káyé Fájílẹ̀ àtẹ̀sùn ó jẹ́ ṣe sùúrù pépé. Wà kí á rá ọ̀pù kí àmọ́mì ọlọ́run rẹ orí ọmọ rẹ àtọ́dọ̀ mẹ́nu. Fọ́lípò àtẹ̀yí tí wò sí ìwé, èyí tẹ́ wí sí ọm àṣírọ̀ ọlọ́run rí wọn mọ́wọ̀ rí ma mánéjì rẹ̀ lọ. Ẹ mọ̀ wípé tá a bá kí wọn tán, àlẹ́ àdúrà ò ṣe pàtàkì ọ̀tẹ́ yóò bá ti láyé kò ní ṣe tí a màdúrà ń bàbá kàtàkà kan aláwọ̀mà ní àwúdù bíkà min àdábìl kọ́bìrì wà àwúdù bíkà min àdábìl náà wà àwúdù bíkà méjìlí ẹgbẹ́gbẹ́ àdàkàpọ̀ wà àwúdù bíkà ní fìtìnẹ́tì fìkíláfẹ́ fìtìnẹ́tì a jẹ́ pé ayé àwà ẹgẹ̀ta ayé kí ni o wọ́n mú wà dákò ìwọ́n ló lè là ẹni ó lè là yóò sí ẹgbẹ̀rí ní kó lọ lọ́pọ̀ ní o ẹgbẹ̀ ní máa kó lọ máa kó lọ tó bá tán wọ́n lè gíní ọba ti ẹ̀gbẹ̀ tó kó sí wàhálà ó kó lọ lè bàbá mi lóbi máa kó lọ máa kó lọ bẹ́ẹ̀ ọlọ́ọ̀dẹ́dẹ́ fún ilé ọkọ àbí ọlọ́ọ̀bá yóò kàdé ọ̀rọ̀ wa ó bàtà ti sùúrù láyé ọ̀tàdà rọ̀ búká ìtúbẹ̀ ní kíkọ́ ètò kọ̀m̀plẹ̀n ọlọ́run tó jí ní ọlọ́run rí ọ orí ẹ kàmọ́ sọ fún mi ah, ọlọ́run sọ wá rí ní ọlọ́run bó lórí oníwàkàdà rọ̀ búká ayẹ́ wípé ṣe sùúrù. Àbẹ́ aláwọ̀ mọ̀rún sókúnná sọ́bọ̀rọ̀ jẹ́ ní ìlànà. Náà. وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة لولا أنزل علينا الملائكة أو نرى ربنا

wọ́n àti ẹ̀rọ rí ògbórí ẹ̀mí wọn pé àwọn ó pàdé ọlọ́run. Tí wọ́n sọ fáwọn àmẹ́bì tó kájú ni wípé. Ẹ̀wùrẹ́ oúnjẹ ààrẹ ilẹ̀ ìgbàdá ìjà. Wọ́n sọ fáwọn àwọn àmẹ́bì wọn pé, "Táàbù kọ́ ni wọ́n bá rán èèyàn sáwọn ni, kò sí làálẹ́ náà lè màláyé ká, àwọn fẹ́ màlẹ́ kàdé tó rán sáwọn." Ìrẹ́kọ́nà kọ́kọ́ sọ fún. kódà otu sẹ̀yẹ̀ èyí ò tún tó àwọn kan àwọn àkágbọ́ pé àwọn mẹ́rí ọlọ́run ọba àwọn àwọn ẹgbẹ́ súnmọ́ wọn tẹ́sọ àwọn àwọn ẹjá mọ́dáadáa àwọn ìyàwó ní bàbí ìsọ̀rọ̀ yìí tí ya

wọ́n máa bọ̀ mẹ́lọ ń bá púpọ̀ lókè túrì síná ẹ àwọn tọ́lẹ̀ kojú àjáni rẹ̀ báyìí nàrá ọ̀pàdà àfẹ̀dáàrà kìí ṣe pé yóò wà lẹ́yìn pọ̀ ìyẹn tí ọ̀sọ̀pọ̀ máa ń bá sọ lẹ́yìn dàdá àwọn òfẹ́ ká bá sọ lẹ́yìn o yóò jáde sí wa báyìí ká kanra wa àwọn afẹ́ rí báyìí Àwọn náà rọ̀bùkànà wọ́n sọ pé àwọn ànábì wọn àwọn tó rọ́ náà. Lọ́wọ́rí sọ́kọ́rù rí àfúnfúnfúnfún. Ó wà láàrin làkọ́dí sẹ́kìbàrú fí àfúnfúnfún. Sẹ́ẹ̀rí pé wọ́n jọra wọn lójú. Sẹ́kìbàrú àwọn ọmọ jọra wọn lójú kọ̀. Kéèyàn sọ fún òfẹ́ rọ́lọ́, àbọ̀ òfẹ́ rí màlẹ́kà. Ilé ìdẹ́sì pé ojú òtọ́ sí rí là. Ojú ọ̀dà ṣe rọ́bà àti àwọ̀ tó wà lóògbàwọ̀lì ọba mi sọ wàhánà ọba mi ọgbọ́ sùúrù ṣe àmọ̀ pé pàtí wọ́n tẹ́ta nẹ́bì mú sátò dá lẹ́bù ọba tẹ́ta ní ṣe ń kọ́ láwọn fẹ́nu ìfọ́fẹ́nu ẹ kára tàbí wọ́n ọ̀rọ̀ jù lálẹ́ mi ẹ̀kọ́ ìlà lọ́ta tàǹkọ̀ tàǹkọ̀ nínú ọba ní ìsìláìlà jẹ́ wọ́n á pẹ́ 70 Kìmí ìkọ́ ti na máa kó wọn sẹ́mìtì ìdọ́wà kó wọn o, máa kà àwọn àlẹ̀lálẹ̀ o, àwọn akọni sàpọ̀sàpọ̀, sẹ́mìtì ìyàwó máa kó máa kó wọn bọ̀ sókè sórí sí náà. قال موسى رب ẹ máa wò kéun tẹ́lẹ́lẹ́fẹ́ rí mi ni ẹ máa wò ké ọwọ́ ké àkàrà tí ọmọ rọ́ọ̀sì fà tí ilẹ̀ òkè bẹ̀rẹ̀ sí ń mì báyìí ẹ tí àwọn wa kú pátápátá Musa ní ọlọ́run ọlọ́run ọba òun náà bá ti pa mí orí pé káàkọ́ pọ́ bá pa mí pẹ̀lú so kò sẹ́ni sọ̀rọ̀ sí sẹ́lé wọ́n ní gbogbo aláṣẹ́ kí ni láti lọ àmọ́ kí ni kí n sọ fún wọn ìbádọ́ lọ́wọ́sí ìgbà àkìláìta òun ní kọ́bùlù wá ìyá ẹ̀ láti pàwákà tó dì àtẹ̀mí gan. Náà káyà ẹ lọ. Bàrá nà gàdá Ọ̀rọ̀ tẹ́rí Ànábì Mùsá àrí ìsẹ̀lámù. Ànábì Musa yàtọ̀ sí Bani Isra'il. Ànábì Musa yàtọ̀ sí Bani Isra'il lọ́wọ́ ayà yẹn padà. Ànábì Musa alayhi salam òun gbádùn ọlọ́run rẹ̀. Bẹ́ẹ̀ bí mi, ó gbádùn ẹ̀. Nígbà téèyàn bá ń bá olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀. Àbí ó bá ga ní ń bó olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀. Látijọ́ akẹ́kọ̀ọ́ ríra, just switch to video call àrí àfàṣe sùúrù yóò lọ lọ́gbẹ́sẹ̀ rẹ̀. Ṣé àwọn mọ́lọ́nù tẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọmọ Barcelona? ẹ̀ka máa ń ṣe kọlù kọlù kọlù kọlù ó dandruff phone ni yóò ní mo ní tó máa ń sọ̀rọ̀ ẹ̀ ń chaàtì ẹ̀ ń chaàtì ọmọ jásíkì fídíò kọlù náà ó jásí ẹ̀ mọ́ ẹ̀ ṣe ní jamari ó sì ń tọ́jú òyìn ọmọ ẹgbẹ́ sọ bẹ́ẹ̀ kọ́dá pé ah, ohun yìí ti tẹ́ni lọ́rùn jù àmọ́ mo fẹ́ rí ẹ̀ ó ní kẹ́bẹ̀ẹ́ kọ́ ìṣesí àwọn ànábì ọlọ́run ni bàbá rẹ̀ àgbà náà béèrè bẹ́ẹ̀ ká ní ànábì ìkọ̀rọ̀ yìí nígbà tí ibrahima náà wọ lẹ́bù yẹn ibrahima náà sọ̀kà lọ́tì àríní. lẹ́yìn ìgbà tó fi ìlmọ̀ òkè. bẹ́ẹ̀ mọ bó ṣe máa. Wọ́n àwọn àyẹ̀wò kìí ṣe tí wọ́n ń ṣe ìkáríwá reject, it's not rejection for, but it's a form of elevation in iman. Báwọn fún àwọn ànábì tààsọ̀ tó tájú ànábì wa, they ask for it. Like Muhammad sallallahu alaihi wasallam doesn't ask for it. Allah gave it to him without your request. Lẹ́ẹ̀kan sí. Ọgbọ́n ni wọ́n ṣe kí ni? Wọ́n béèrè fún. Ibrahim ṣe kí ni? Ó béèrè fún. Mọ́ọ̀sẹ̀ ṣe kí ni? Ó béèrè fún. Isa alayhi salam. Àbí Anábìbá kò béèrè. Fún ara rẹ̀ lónìí, náà pọ̀. Ìbílọ̀ kí ni? Lọ mú wa kìí ṣe pé wọ́n fẹ́ kó rí mi lórí ilẹ̀ ń ti ẹ̀ ló máa kọ́ wé oríṣẹ́ kò béèrè ṣé gbogbo ara lè wọlé mi ẹ̀ ṣe ká sọ pé ọlọ́run kò gbó tó bá fẹ́ lè fi ní àwọn èèyàn wọlé rù yẹn náà sábà táwọn kan wà tó wọn lóògùn kìí ṣe ìjọ àwọn àkọwà seventy thousand ni wọ́n wọ́n wà ìjẹ́nà láì ní lè fi ròṣẹ́ kò sì ló wọnú sáájú tó fi yé àbúrú sàlá àṣàrí ó ní àwọn òun ó ní ìròṣẹ́ ọlọ́ ó ní àwò láyé láyé sẹ̀ríkù ó ń làwọn tí wọ́n ìṣọ́gùn wọ́n ìlógún ọkùnrin tó bá kàn wọ́n ọlọ́run láti ìyá mú kúò tí ò bá sì já máa bá lọ. Ìmọ̀ ni

adùnánù lákàáyé àlìjánà a promise rẹ̀ kọ́ wà àlìjánà ọmọ ìwà rárá kò ní bí yàn lọ́sẹ̀ dáàmù ẹ máa mú ẹ dédé tó wà lẹ̀ mú ẹ ọlọ́ọ̀fẹ́ mú ẹ àwọn sọ̀hábà wọ́n láwọn pẹ́sẹ̀ ọ̀bánì débi wípé ẹ bá fẹ́ gun làkúnmí ẹ tí ò bá lè gbẹ́rù rẹ̀ gun làkúnmí kì í sọ fáwọn ẹ̀gbẹ́ ká lè gbé níbi tí ò bẹ́ ti kí mu tí ò bẹ́ gbẹ́yìn ẹ̀dá kùn tálẹ́bí sí mọ́ bẹ́ẹ̀ nígbà tí lè ṣe àti èṣí ọ̀wà ti lè ṣe é lè kí ni ìmáàlì ni sọ́kọ́ láti lọ́pàá ẹ̀ ànábì Mùsá ìsẹ̀lám lóòótọ́ lọ́wọ́ ìfẹ́ rí ọba dẹ́dà kí ládé gbé tó sọ bẹ́ẹ̀ jẹ ìfẹ́ àti kí ló ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì ó fẹ́ ṣe critical of mind kí ẹni tí mo fẹ́ lọ pàdé yìí ẹ̀rú ma gbà mí ẹ̀mú fẹ́ unáka an artẹ́kì rìn ẹlùmí yẹ̀kí ilá àìmì yẹ̀kí mo fẹ́ kú láti máa mà dájú gbọ́ sí kílé àrídájú rẹ̀ ló fẹ́ nìyẹn báwọn bá bẹ̀ ti wà ní máa dájú kò tí ìjẹun ẹ̀rù kẹta olóòpàá ni òkèrò bá mọ́ ètò ìjọba Ẹ̀tàbá tí ó bèèrè tí ẹ̀ ó ti rẹ̀ pé gbogbo ayé nígbà tó dé kọ́ kò sí bẹ́ẹ̀ sọ fún it doesn't clear anything whatever ó ń kó ti rí àmàdájú àwa ò tí ì ní má àmàdájú tó kẹ́sẹ̀ kí ni o àrídájú. ẹ wá ti jáde kì á mọ láwọn àríkí ni a kò lè kì í a kò lè kì í. lórí nígbà tá a sùn ní gbogbo wa wà báyìí wá jí àdárí kì á mọ ọlọ́run gbogbo wa rí kí ni. wọ́n á di kodoro àti bó ti rí nìyí àwọn ọmọ bàbá ìsàlàyé nà pàṣọ àwọn òbéèrè ìlú nìyẹn tí bucklet of iron nìyẹn tí àwọn sọ pé àgbàkọ́lọ̀ ló bá sọ̀rọ̀ wọn àgbà ní tiwọn àwọn ànájọ́ ọlọ́run pàṣẹ kí ni ọgbà ṣòlọ́pàá ló jẹ́ kí aláàtúnṣọ fàdàdì yìí pé àwọn kan sọ pé ọ̀nà àárọ̀ gbàná àbí afẹ́rọ́ lọ́wọ́ ọba wa. Ọmọ ìfẹ́ gbẹ́rù bí àwọn ọmọ ti yẹ. وعدوا عدوا كبيرا لقد استكبروا في أنفسهم pàápàá wọ́n ti ṣe mú tó mú tó lórí ẹ̀mí wọn wà á tàwọn ètò wà ìṣẹ̀lera ìgbárùgbárí ẹ̀ṣẹ̀ lápọ́tọ́ bí ni wọ́n ṣe bí wọn ò kìí ṣe ìgbàgbọ́ ló wọn sọ bẹ́ẹ̀ naam يوم لا بشرى يومئذ للمجرمين ويقولون هجرا محجورا يوم الله الآن بيجيو Wọ́pà màláìkà tẹ́ ń bèèrè ẹ̀ leri láyé. Yáwó mà yara yé wọn, kámọ́tì ìsọ̀kọ̀ta tó dá wa ìjọ tí wọ́n á rí àwọn màláìkà ìjọ yẹn láàrín ìṣúra ọ̀yà ọ̀bá ìlú ìlú ọjọ́ rí. níjọ yẹn láàrín ìṣúra lẹ́fún olùfìṣára kò sí oúnjẹ nínú odùn níjọ yẹn báwọn ẹlẹ́sẹ̀ ìyẹn túmọ̀ pé ìjọ tí àwọn bá rí màláìkà ìjọ tẹ́lẹ́sẹ̀ kan báyìí fojú kan màláìkà báyìí kí ló bẹ̀rẹ̀ ìjọ náà ìyà is a beginning of what ọ̀tọ̀. wọ́n ma fi sínú ayé rẹ̀ ni. Wọ́n ìjọ yẹn kò lè sí dùnú. Òun láti rí pé ǹjẹ́ yẹn kan nínú ẹ̀dá múrin mi ni àbí káàkì ǹjọ́ lè rí ọba tó lè rí àwọn màláíkà láì jẹ́ kó bẹ́ kúrò láyé. Méjì wá ni, àwa méjèèjì, àwa tó máa fẹ́ ṣe wá lẹ́bù tẹ̀lé tọ́lọ́, àwọn tí wọ́n tẹ̀lé kan There will be a different situation. ìṣe tí ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wà àmọ́ àwọn mújírìm ẹlẹ́sẹ̀ náà pè báwọn láàbù ṣọ̀rọ̀ kò ní sí ròdò mú torí pé tọ́lá ti ní màláìkà ìyà ló fẹ́ bẹ̀rẹ̀ ìjọ tí àwọn màláìkà ìyẹ́ bí ìbú ojú àwọn wà àdìráràn hàn ìjọ tó màláìkà ìgbà bìí wọn lójú bá wọn ní mú àkíríjù àfòsàkọ̀ ó yá ẹ̀jáde ìyẹn ti jọ tí ẹ̀bìrì ó jáde kó láyé ìjàkúkà ní wọ́n kẹ̀mí rẹ̀ wọ́n ní tọ́lọ́lẹ́ gba ẹ̀mí rẹ̀ ẹ̀mí yóò mọ̀ ta wọ́n wá já kàtì ẹ̀mí yóò wá pọ́ káàkiri gbogbo ara ìbẹ̀lẹ́ bí láàbùṣọ́ wọ́n ní ọkùnrin ti àyàtú ànẹ́fẹ̀ xàdífà mi jẹ́sẹ̀dì là xàdífà ìrẹ́ mi bú jáde kúrò lára yàrá bú ẹ̀mí bú tí ò sí lára bú yóò wá jáde jákújà wọ́n fi sí lára ìjà wọ́n pọ̀ sóòtẹ̀ ni láàbù ṣọ̀rọ̀ ìyàwó mẹ́ìdí lèlùmùtí. Ọjọ́ ìwọ̀n ò lè just like that. Ṣé kẹ́kẹ́ ni mo fẹ́ rí màláìkà? Lèlùmùjìrì mi níjọ́ yẹn, ó pa adúgbò ọ̀dàdà, ó pa láàrin lèlùmùjìrì mi, káàwó àwọn ẹlẹ́sẹ̀. Ajá ń pè lèlùmùmì ni, ajá múmi ni ni àwọn máa yàtọ̀. Wọ́n láwọn ẹjọ́ tí múmi ni ó bá kú ọ̀ láyé, látànà gbálù àlẹ́ ìmọ̀lẹ̀mọ̀lẹ́ Allah احزنوا ولا إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا. Ajẹ́pẹ́jọ́ tí mú mi lé bàjáde, Atànàzánù àlẹ́ ìmọ̀lẹ́mọ̀láìkà, ìsìnmọ̀lẹ́kà kankan ló sọ̀kalẹ̀, Atànàzánù àlẹ́ ìmọ̀lẹ́mọ̀láìkà. àwọn màláìkà ìjẹ́ wọ́n sọ̀ kalẹ̀ tí wọ́n pọ̀ wọ́n kún kẹ́kẹ́ nínú lórí tó bá wà àwọn èèyàn lérí wọn òrìṣà yóò mọ̀rí wọn. Ojú àwọn ọmọbìnrin tó bá bẹ̀rù. Wọ́n láta àzánù mọ́tì bánújẹ́. Ẹwà ẹ̀kan orí lágbèṣọ̀rọ̀ lágbèṣọ̀rọ̀ ìjúrò ìdùnnú. Àmẹ́lẹ́yà màlẹ́kà ọmọ ti wà bí. Máa tó ìrẹ́, ìrẹ́ máa dúnú, máa dúnú, bèlè jágbà. Ìjọ́jọ́ máa dúnú pé àlìjẹ́nà ni ti ẹ̀yì. Àlìjẹ́nà ni Àlìjẹ́nà tó máa dẹ́dà ti bá yín tàbí àlìjẹ́nà ẹ̀rì abẹ́ aláàkú mọ́tàkùwá sínú ẹni ìkẹ́ ó jẹ́ péjọ́ lápò láyé ó jẹ́ kẹ́rù àyà mi náà ìjọ tí ó lóore jù fún alóyè rẹ̀ ìyẹn túmọ̀ yìí pé ẹ̀yàn bá rò péjọ́ bá dé ìlú lóore fún kì í ṣe jọ oore rárá ìjọba dé kò sí jọ oore afẹ́ ṣe surprise party party wa ìyẹn kọ́ ni ìyẹn kò mọ tí ó lò lẹ́yìn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ń dínkù ni kò lé kí láti pàdé ọba tó bá wa tẹ́lẹ̀ fẹ́ ṣe surprise party fún Ọkọ̀ ìpàdé tí mò ń retí ni jọ́ tí ń pàdé ọba tó dá mi. Ń pàdé rẹ̀ lẹ́nu ìyọnu àbẹ́ni tó ọ̀dọ̀ bínú sí. Sẹ́ǹsẹ̀ tí òyí tí mo lò sáájú ní àbí ìní ṣe. Sẹ́yìn tí mo fẹ́ lò burú lè tí mo lò sáájú ní àbí òní ṣe jẹ́. Ọba dàgbà tí ló ti yọnu sí mi ni. Sò kìí ṣe jọ́ yẹn. Lábùṣọ̀ ìlú òjìrì ni. Ayé ìbọ̀nà la sọ yìí. Wàjà ń ná bá ayé bá ń lò nílò wàhálà ẹni ó ní ń dààmú ẹni tí ò ní ń dààmú ẹni ó ní ó máa dààmú owó ìwé tètè tí ó ẹni tí ò ní ń dààmú pépò tó oṣù mẹ́ta àìsí òfìtì náà ni tó kí ṣe ń tẹ̀yà máa yọ̀ lórí ẹ̀ ẹ̀ bá tẹ̀ wá fẹ́rẹ̀ pé á ah! wọ́n wá lọ sí ọlọ́run nígbà tó lọ́run tó wá ní kí n tẹ̀ yìí lákùn kí mo tún lè fi rójú rẹ̀ ọ àmọ́ ti tọrẹ àánú lọ àmọ́ ti tọrẹ àánú lọ àmọ́ ti tọrẹ àánú lọ ó gbọ́ àwọn òwe lọ fẹ́ ṣe dáadáa fún pé àìsí àmọ́ àtẹ̀kà lẹ́yìn oníjọ́ tí ń kúrò láyé inú ìlú ẹ̀sẹ̀ kíni inú ìlú dùn ṣọ́tẹ́ yóò kúrò láyé káwọn ọmọdé ààrẹ eré lọ àwọn ọmọ ìṣẹ̀dọ́ àfúnyàn ó pà ju jọ́tẹ́ yóò kúrò láyé káwọn ọmọ ah, ọmọ mẹ́nà fún ọmọ lẹ́yìn yẹn lọ àwọn ọmọ ìṣẹ́ ti pé á ah, kò wúlò fún wa kí ni ikú wọn láyé gan kí ló fẹ́ gbá mọ́ ìjọ láyé wọn ò já sí ìjẹta tó bàbá wà láyé gan àti kí ni àtàfáàní wọn mo máa kí ríyàn tó kúrò láyé tí mo máa ń rò pé ṣé ìyẹn dẹ̀ kúrò láyé nìyí tó ti yé ọmọ kan kò lè jọ ma sixteen of seventeen years lọ. ah ẹ̀rù bà mí jọ yẹn mo sọ fáwọn yẹn pé ẹ jẹ́ ká ṣe sùúrù pé pé bí ọmọ yìí ṣe ń lọ yìí ẹ̀rú bẹ̀yìn ni ẹ ti dá consult àwọn dókítọ̀ tó ti kúrò láyé tó ti kúrò láyé sixteen or what seventy years òfìjọ́ kan bẹ́ẹ̀ ti rún bẹ́ẹ̀ ti bàlágà àbí tó pé tó bàlágà òfìjọ́ kan bẹ́ẹ̀ ti rún. àárẹ̀ tó rẹ̀ just a minor malaria lánàá lára ẹ̀ gbóná rẹ̀ lólobá sámọ̀ kankan bàbá náà ti kásù bá àpamọ́ tẹ́wọ̀n tiẹ̀ ló kásù bá ọjọ́ yẹn náà ni bàbá àbẹ̀rẹ̀ báyìí kọ́ ìyẹn sùn lẹ́ni tí ń rẹ́rìn ó smile I'm telling you ó ṣe kí ni ń rẹ́rìn náà pé ẹ̀sìn ló ti kú láyé ń rẹ́rìn kẹ́rì pé ìsún rẹ̀ ìkú ẹ̀mí tó kú lára rẹ̀ nígbà fẹ́ mi o aládẹ̀ ti tutù gbogbo ẹ̀ ti lọ ìwé ẹ̀sẹ̀ tó confam bá fẹ́ sọ pẹ̀lú àwọn yẹn ní èso kọ́mà àlìjánà ni ó àti gbogbo àlàlá èmi pé wọ́n lọ́wọ́ gbogbo ọlọ́wọ́ kí ni tó sì mọ̀ lọ́dọ̀ rẹ̀ àmọ́ ẹ̀jẹ̀ àwò ọ̀láyé ṣe rí sí ìkú ọ̀láyé wa ó lágbára yóò máa ṣàdúrà. Nígbà táwọn ará ayé bá gbà ṣépè, ilé ìjọba ìlẹ́gà wọn ni ó wà. Táwọn ará ayé bá ń ṣépè, ṣé ẹni bú la àmọ̀ lọ? Àwọn sọ pé wájà láti. Ó lé kí Bó ṣe rí náà Láti gbọ́dọ̀ mọ́ sọ kí ni wọ́n ṣe nípa wa. Àwọn wo ni gbà wa? Àwọn wo ni ọ̀nà abẹ́ ìjọ tí wá lẹ́ni tí ó kàjọ ọba dẹ́dà lẹ́ni yọnu ìjà alá ayọ̀ àyà nìlá yẹ́wò mẹ́lẹ̀ kọ́ kẹfì níjọ tí ó lóore jù fún wa ìjọ tí ó dáa jù fún wa níjọ bá dé kíni àkàjọ ọba tó dá wa. Dáàbù ṣọ́ọ́ yàwó máa ní ìlú ìlú وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا. أصحاب الجنة àwọn owó ọmọ àlìjẹ́nà ìyàwó mẹ́ ìdí tó wá dìjọ́ yẹn sí wọn àwọn ẹ̀yẹ ni khairun mustaqarr àwọn ní ibùgbé sí wọn àwọn gbanáwọ́ ń pè ní àríjígbé sí àwọn ní àríjígbé sí oore àwọn ní àríjígbé sí àbá tí ìmọ̀dítà dé sí kódà wà á sàánú ma ìlà lábá lẹ́yìn tí ẹ máa sọ ma ìlà látara kẹ̀lú là pé ma ìlà pé àwọn tí wọ́n rọ̀gbọ̀ kú ni اللهم اجعلنا من اهل الجنه يا رب العالمين اللهم اجعلنا من خالد الجنه يا رب العالمين اللهم اجعلنا من خالد الجنه يا رب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه